ìṣìn ìṣìn bíṣìn ọ̀la kọ́mọ́nù ẹ̀ kò là ní ìṣìn. ṣóun tayàn ṣóun láre ṣóun tare ṣóun láyàn o mọ̀ n fàyè dààmú mi má da dààmú mi ọ́ Èdùmàrè. Mm-hmm. má fi gbẹ̀yìn mi rárá. kọ́lọ́fín ni ọ̀rọ̀ yìí. dúró mí o. àwọn la ní àwọn la yàn ẹ má ṣe gbọ́n mi lójú omi. Ah. mo ara ẹni kejì <laughs> káàbọ̀ sí dáadáa.

àwọn tí wọ́n láwọ̀ ni mò ń bá yanjú ọ̀rọ̀ iringi lápò mi àmọ́ àwọ̀ tí ń bá wọn yanjú mo pé tí ń bá ṣe tán o ń pò ń tọ́ ń wò tí wá mọ̀ pé wọ́n náà ni òun ló sì ní dákọ̀ rẹ jáde pé tó àdùkẹ́ ní pé o. àwọn tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí wọ́n important ju ọmọ kan ṣoṣo tẹ́yìn bí ní ayé yín lọ àbí. ìpátá ò sí lára wo. ó ṣe wá dábìí tá a bá dé yìí ẹ má yẹ kí n gbọ́ kẹ́ ẹ pé oríkì mi mọ́ débi táwọn mọ̀ wípé ẹ̀yin lẹ bí mi sáyé torí kò síjọ́ tí mo rán sí pé ẹ̀yin lẹ bí mi sínú mi ò kì í bàjẹ́ ìbànújẹ́ lẹ jẹ́ fún mi pé ẹ̀yin lẹ jẹ́ bàbá mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì bá sàn láyé kọjá yìí pé ẹ̀yin lẹ kú dànù ju bí ìyá mi ṣe kú lọ kí ìyá mi wà láyé ó sàn ju wíwà láyé yín lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀rọ má máa bínú bẹ́ẹ̀ yìí mọ́. I disown you you're not my father anymore. ẹ tẹ̀lé wọn wọ́n ti ń bínú ẹ tẹ̀lé wọn. ọ̀rọ̀ wá pọ̀ ju ẹnu rẹ lọ. bàbá kò ní ìdíkẹ́ tẹ̀lé wọn irú ọ̀rọ̀ tí wọ́n sọ sí bàbá mi kápárà ta ló sọ níṣẹ́jú wọn yíyẹ làwọn gan fẹ́ ṣe ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá jẹ́ yìí tí wọ́n ti bínú bàbá ni ẹjẹ́ abẹ́ kà sí bọ́ọ̀lù wọn lọ. ẹ wo ẹ̀gbọ́n mi. ẹ tọ́jú òbí o. àwọn la ní àwọn la yàn ẹ má ṣe gbọ́n mi lójú omi. Ah. má fi bẹ̀yìn mi rárẹ̀. mo ti béèrè wọn ní ohun ìdábìrì fún anybody tó fi jáde. kí ló ṣe tó fran tó bí lè. mo lọ bádá dì mí jà ni. ìjà. àjọkẹ́ kí ni kan tó ṣẹlẹ̀ gangan ó jẹ́ kí n mọ̀. kí ni ò ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ ṣé èmi àti ẹ̀ka àjọ sọ́dọ̀ pásítọ̀ ni tí pásítọ̀ ní pé bàbá tó bí mi lọ́mọ gangan ni kó lọ ṣe àdúrà fún mi kó lọ ṣe sàárà fún mi. ẹ ti tọ́ ni. ṣé dáàdi mi ṣe ó ní mo lọ bá wọn sọ tọ́bàyẹ̀ sọ fún mi pé ẹ kíní kan kíní kan láàrin èrò ni mo ti wọ wọn mo jẹ́ kó mọ̀ wípé àwọn kan náà bí mi mo jẹ́ kó mọ̀ pé mo kábàámọ̀ pé àwọn ni wọ́n bí mi sáyé mo jẹ́ kó mọ̀ wípé wọ́n. it's okay àdùkẹ́ wọn máa ṣèyẹn mọ́ báwo ló fẹ́ mọ̀ pé báyà wọ́n ṣe bóyá wọn ṣe ń sìn bóyá wọn ò ṣe ó mọ̀ ó dẹ̀ design lọ́kẹ́ ó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí wọn. wọn ò ṣe tó bá ṣe ṣé mi ní ti lóyún mi ò lóyún mi ò lóyún láti jọ ìkápẹ́yà mi wà láyé ṣọ́kò tí wọ́n ṣe sọ̀sọ̀ wà ayé mi ni. má ṣe mistake o wọn kì í ṣe ọlọ́run ẹ wọn á gbìyànjú tiwọn ni. ṣùgbọ́n àwọn kan lọ lọ́hùn kò kú lè yé wọn tiẹ̀ kò mọ̀ bí èèyàn ṣe ń fi. dùnà ṣé o pè wọn ṣáṣọ convan. pè wọn ṣé wọn máa gbé kọ mi ni wọn ò gbé kọ̀ mi. nígbà tó yóò máa lóyún ìgbà tó wọn náà lóyún wọ́n yà wó mi tó máa fẹ́. agídí iná ni hmm? mo mọ̀ pé o ẹ̀rí tẹ̀lọ́ dáàdi ẹ̀ ni. ẹ fẹ́ máa bú dáàdi mi ni. mi ì bú wọn ṣé èbú nìyẹn n hmm, píkẹ. gbé kọ wọn lè gbé kó o pè wọn ní hundred times wọn ò ní gbé. ẹ jẹ́ a máa ṣọ́ra ká má bàa gba ègún àgbà o òbí ẹni lòbí ẹni. èmi gbọ́ ti dìzọ́ wọn mo jẹ́ kó mọ̀ pé àwọn ọkọ náà bí mi. kò mú bábí àmọ́ ni wọ́n àwọn náà ti gbìyànjú ẹ ok tí ẹ fi gbò sílẹ̀ náà jẹ́ ká lọ jẹun. jẹun wo oúnjẹ ò ṣe mí jàre ìtẹ̀wọ̀n kan béèyàn ṣe máa ń fi. ọ̀nà ni kẹ́ fi tọ́jú wọn ọmọ gbogbo ọ̀nà ni kẹ́ fi tọ́jú wọn. wọ́n ti pè. kò sóhun tí wọ́n lè ṣe fún wa. ẹ lọ́dẹ̀ mo ti try nọ́mbà yìí ti pẹ́ pick ṣé ẹ sì wà nílé a máa yọjú sí yín láìpẹ́ ìṣẹ́gbọ́ a máa expect wa ok ẹ kíyèsí. mi ì lọ ẹnu yẹ mi ì lọ bí kankan. ẹ tọ́jú òbí o. àwọn la ní kejì búrẹ́dì kejì. ẹ má ṣe bọ̀ oh, omi lójú omi. Ah. ti bá wílé tó jù mo dẹ̀ bi léèrè pé kí ló tó fi ṣe wo owó ìwà báyìí ó jẹ́ kó yé mi pé òun pè yín wípé wọ́n ní kóun ṣe prayer kóun fún àwọn afọ́jú lówó lórí nǹkan tí à ń wá ó ní láti ìgbà yẹn tóun bá pe kọ́ yín pé ẹ píkì kọ́ láti ìgbà yẹn ìyẹn ló wá jẹ́ ló bí òun tó yẹ kóun máa bọ̀ wá sí ìgbà kóun á bínú wọ́n sọ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ kò yẹ kó pariwo tó bẹ́ẹ̀ yẹn ẹ dákun ẹ má bínú dájú ìjọ tó yẹ lọ. Okay ẹbí ẹsẹ wo mọ ṣe gan kí mo ṣe fún mi di bàbá tó yẹ kọ́ mọ́ kàn lábùkù ó wá gbàsọ lára mi ta gbangba ọ̀dọ́ àbòmí là ní kọ̀ọ̀kan dání. àlẹ́ àlékún à ń tó torí ẹ̀kàn mi lábùkù tó ní wò ṣe kó kúkú ṣe. ká falẹ̀ mọ́ wọn o ká tọ́jú wọn o àmọ́ kọ́lọ́fín ni kọ́lọ́fín ni má fi gbẹ̀yìn mi rárẹ̀ ṣóhun tayọ̀ ṣóhun la ré ṣóhun ta ré ṣóhun la yàn mm. o mọ̀ n fàyè ọ̀gá mú. Ah! ṣùwárí báyìí. mo fẹ́ ṣe báyìí. ṣùwárí báyìí ó yẹ kó o máa ṣe sùúrù náà ó yẹ kó o máa ṣe sùúrù ẹ kí n máa fi wàdùwàdù kí n máa fi yédà lórí kan ẹ dájú yẹ ẹ bínú sí i ẹ dàpọ̀ má bínú mọ́ dájú yẹ má bínú mọ́ ẹ má bínú mọ́ ẹ jẹ́ ká gbà yìí ọmọ onímọ̀ tó tó lọ tó padà wálé àṣà lè mú fún ẹ̀kọ́ pàjẹ bó ṣe òkò orí ọmọ yín náà ni ẹ má jẹ́ ká bàjà tó lẹ́bù yẹn dákun ìjà tó lè pamọ́ra ní má bínú. má gbà bá dé sí wọn ní. ká falẹ̀ mọ́ ká tọ́jú wọn. àmọ́ nǹkan lọ́fìn ni ṣóun tayàn ṣóun láre ṣóun taré ṣóun láyàn òun ni. máa ń fàyè dààmú mi. má fàyè dààmú mi. má fàyè dààmú mi. bí ṣìyàn bá là tọmọnú ẹ bá là. báràká láràká bámilàká lálàáfíà ni ilẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń bọ̀ gbogbo ìwọ àti ń bọ̀. mo lọ síbi kan ní sọ. ọ̀dọ̀ àwọn ọbọ̀ ifí rẹ̀. Ah, bàbá o bàbá bó ṣeré ó bá ń bẹ̀ bó ṣeré ó bá ń bẹ àbá ó tójọ mẹ́ta. sábà. àtúrẹ́ bẹ bàbá bàbá àárín nǹkan jẹ àárín nǹkan jẹ bàbá. ṣé n ò bùn ọ́ ní nǹkan rí ni. bàbá ó ti pẹ́ Papa? ti pẹ́ bàbá ẹ ẹ ẹ àwọn bọ́ìsì ń bínú kò sí nǹkan kan gbòòrò. ọ̀dà ń bọ̀. ara wa ìdílé máa wọlé lọ. ogún mú sọ́ọ́nù lórí tí mo fẹ́ sọ́ọ́nù. ah bàbá èmi Ah, tán ẹ ṣeun ah oṣù à ń jẹun lọ ni. bàbá àpín fáwọn aládùúgbò ní kóńgò ní kóńgò bàbá àbágo ló ń bọ̀. bàbá àdélé yìí ẹ má fún yẹn o. ọ̀gá wa fún ẹ òtún lé. ọmọ ẹ jẹ́ a máa ṣọ́ra ká má bá gba eégún àgbà òbí ẹni lòbí ẹni ká má bá gba ègún àgbà o ẹ má pa òbí lẹ́kùn á ká má bá gba ègún àgbà o ẹ má má pa òbí lẹ́kùn. ẹ kú kí ló ṣẹlẹ̀. mo ní bá gbómi wá ni. ṣé mo ní kó bá mi bomi wá ni ẹ̀yin lóòótọ́ lè ràn mí àwọn bẹ́yìn bá ti dúró pẹ́ ju gbẹ́ mọ́ gbẹ̀yìn la. tó túmọ̀ sí pé ibi tí mo dúró sí yẹn ilẹ̀ ti ń fa ẹ̀jẹ̀ àtomi ara mi mu àbí bẹ́ẹ̀ kọ́. àlọ́ ìsọ bẹ́ẹ̀ o. ó dẹ́ ṣé mi ò mú mi o. kí n máa gbé padà lọ. ó jẹ́ máa lọ ó ní mi ò kó mi. sóhun la rè sóhun la rè sóhun la yọ̀ mọ̀ fàyè dààmú mi. àló dájú mi. àló bọ́n mo ti ń pe nọ́mbà yín látàárọ̀ ẹ gbé. òríǹgì lápò mi. Hmm, ó dáadáa jẹ. mo ti ní ìsìn ìgbọ̀n mo fẹ́ kí wọ́n á fara mọ́ wa tí òun tó wà ó ní ṣe ń pè é pé bóyá òun náà máa nípa síbẹ̀ kó fẹ́ fara mọ́ mi lójọ́ mẹ́ta. kò burú. ó dà ẹ lọ máa jẹ ẹrù màá ní kí dírẹ́fà mi wá gbé yín sí ẹ ṣe. ó ń yẹ ìyẹ́ àbí mo ti wá ni àfi tí n bá jọ ọmọ àlè lókun èmi agúndí adé ọmọ rẹ sà kò sí bàbá ẹni tó lè bá mi sọ. ẹ kú etílégbò ṣe é dára tí wọn sọ lẹ́ẹ̀kan ni ṣe é fún gbàtẹ gbóhùn dáàdì mi sìn inú yín dùn ojú yín tuntun kẹtọ wá ní smiley face ní <laughs> ìwé ń tó mi. ẹ ṣe ẹ lè máa lọ. àwọn mi jẹun lò ní wò pé ká mi tì sí máa palẹ̀ mọ́ ká mo palẹ̀ mọ́ dáadáa mo ní kó máa lọ àbí mi wà bẹ́ẹ̀ ni ní tó bá yẹ kó bọ̀ kò ní bọ̀ nǹkan tó ń bá ń lọ ló máa dá sí. Saliu Saliu. Ah! ẹ má ṣe gbọ́n mi lójú omi. Ah! Mm-hmm. má fi gbẹ̀yìn mi rárẹ̀ ṣóhun tayọ̀ ṣóhun láre ṣóhun láre ṣóhun láyọ̀ o hmm. máa ń fàyè dààmú mi. má fàyè dààmú mi. má fàyè dààmú mi o. má fàyè dààmú mi o. Hmm. bí ṣìyàn bá là tọmọnú ẹ bá là. gbẹ̀yìn mìíràn rẹ̀ igi ò ní dá ọkọ kó para lẹ̀. bínú bá ń jọ lọ́kọ bínú bá ń jọ lọ́kọ mọ̀jà ládẹ́lẹ́wé adẹ́lẹ́sọ̀ọ́ ìgbà wọn gan ló yẹ ká tọ́jú òbí wa ẹ̀yin ọmọ ah. má gbà bá dé sí wọn ni. ká falẹ̀ mọ́ wọn ká tọ́jú wọn. Hey. Eh àmọ́ kọ̀lọ̀fín ni ṣóun tayọ̀ ṣóun láre ṣóun tare ṣóun láyọ̀ o wọ́n fàyè dààmú mi. má fàyè dààmú mi o. má fàyè dààmú mi o. mo délé ní ìsìn ìbádàdì ilé wọn wọn sá ti gbogbo lẹkùn. dààmú mi. ó bá wọn bí ti báwo ó dẹ̀ ti wo gbogbo nílé orí wọn. kò tiẹ̀ sálà bọ́ tó yọjú wọn lórí páànù wọn sí bẹ́ẹ̀. wọ́n sì padlock lè pa jẹ́ kí n pè wọ́n máa fẹ́ padà. má fi gbẹ̀yìn mi rárẹ̀. dákun bí gàmbá tí wọn bá mọ irú ayé tí eh, màdámù ní káwọn wá ṣe ni n ò ní lọ́ọ̀bì kan. hello ma. Saliu máa bọ̀ ní. mo ti pè wọ́n nọ́mbà àwọn ò lọ wọ́n ṣáà máa bọ̀ nínú mi. ó sùn sọ ẹ ẹ sì text message. kúlù ká gómìnà darí kó máa bọ̀ nílé. fi ṣe báyìí. ẹni ọmọ lórí ọmọ ìlú fìlà o wọ́n jẹ́ pé màdàmú ló bí mi èmi kí màdàmú bí mi ní ìní gbé mi èmi ọmọ ìgbélé létí wọn tó bá dé sọ̀rọ̀ ní ọkọ̀. ọ̀rọ̀ burú ti wàá rú mi lójúmọ́ ní kúrò máa wá rú mi ìlú Dubai nígbà tí mo sì lóní tèmi tó jẹ́ pé togetherness náà làwọn méjèèjì bá mi bí ẹ̀ fi ran bí ẹ̀ fi ọ̀rẹ́ tó ó tèmi létí. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ àlè ọ̀rẹ́ mọ́gbọ́n ojú tó dé kíkọ́ ìwọ jẹ́ mọ sẹ́yìn àwọn oúnjẹ mọ sẹ́yìn kì í bá yàn kọ́lé. àwọn ẹgbẹ́ rẹ mọ̀ sí pé tọkọtọkọlé wọn ò ní mọ̀ dáadé ọmọ bá wọn kọ́lé ta. mọ bó o jẹ àbí bàbá àpàdà tí a ní kó ló pé wàá lu àwọn àárín bàbá àìsí múra lẹ̀ lé bàbá èmi àti mọ̀dà mọ̀ sọ́ọ̀bù àṣà ń sọ́ọ̀bù káàkiri ni àrùn oríṣiríṣi nǹkan káàkiri àwárí àlejò ni mo ní gbé ọ pé bó o lọ jẹ. Abigail abigaili <laughs> ah ọmọ gbogbo yọ ọgbọ ni wọn máa dúpẹ́ lọ ẹlẹ́dàá rẹ̀ ṣe bàbá ọ̀gá ọtí ní sikọ́sikọ́ ah. ìka mo ní mọ̀dà mú wọn wọn wá ní òrè gbégbèrè tì ń jájà oríta gbogbo gangan lọ bá wọn. ṣé wọn ní ń jájà ni kọjájà ààrẹ lé ni mm. ààrẹ ṣe bàbá ọ̀gá o ah, èmi náà wò ó tí ì bá ṣe wèrè nígbà téèyàn bá bí ọmọ tọmọ kọ́ ilé báyìí tó tún ṣe eh, kíní kọ́tẹ̀yìn onígbọ̀nà tó tún ṣe sí. fásitì ẹ̀yìn. kọ́ wa ní ilé ibẹ̀ ni wọ́n mọ̀ lọ gbé ah, sìgbọ́n wọlé kárí bàbá ọ̀gá gbé wọn níjọ́ pẹ̀lú mi àtọ̀gá jọ lọ mo ṣí ilé òun kébà tí mo wà bẹ́ẹ̀ àti òní fàtẹ́sán. ilé ilé tí bàbá àtàkù sí ni mo ṣe ní kí n dé bẹ̀ báyìí. tí bàbá wọ ah, eré burúkú eré burúkú tí o máa ilé alájà méjì bàbá sì fò fẹ́ ah! ọlọ́run ní jẹ́ pé ọkọ̀ tó ní fólífò lẹ́gbẹ̀ẹ́ ti màdàmú ni mo gbé lọ èmi hmm. náà kàn tẹ fólífò rẹ̀ òun náà bá fò ibi ọ́fíìsì à gbọ́n ló fò sójú kìkì. bàbá wa yọ̀ yẹn lápá. Hmm. agbádá ni wọ́n fi fò agbádá ni wọ́n fi fò ah! mo àwọn ará àdúgbò wa jáde sí mi pé ah! bàbá ò ní lọ bàbá yọ̀ ọ́n ọ̀rẹ́ bàbá káwá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní tòótọ́. agunbíadé agunbíadé nàkànàkànjá tó ń tòwú ẹ má wẹ̀ náà yìí tó jẹ́ pé ọ̀rọ̀ bàtàbàtà kan bẹ́ńlẹ̀ tá a ti ń sọ lọ táyà ojútùú rẹ̀ kó tó wá tó di kó tó gbélé e wọ̀ ah, láì sọ mí ké. Eh, àmọ́ bàbá mi ni ṣé kìí ṣe pé ìwọ rẹ̀ ní làkàdí kan tẹ́jọ ń fà bí ìjàgbọ̀n láàrin ara yín yàtọ̀ sí ti ń bẹ ńlẹ̀ tí wọn pé kan bẹ ńlẹ̀ tẹ́lẹ̀. lóòótọ́ ni pé èmi àti wọn ní gbólóhùn aṣọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmúyí kọ̀ọ̀kan tó ní kí bàbá mi ṣe fún mi ni mo lọ ṣàlàyé fún wọn ìgbà tí mi dárí kí wọ́n ṣe lè ní ṣe bínú nígbà wọn lọ ṣàlàyé fún mi pé àwọn ti padà ṣe nǹkan ọ̀hún mo tún ti bẹ̀ wọn pé kán má bínú àmọ́ lásìgbà yẹn báyìí mi ò fojú kọjá dì mí báyìí. ẹ̀gbọ́n mi ṣé wọ́n ti ń ṣe irú ètẹ̀lẹ̀ yìí. dájú máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kì í ṣe pé kí wọ́n wá tilé pa but lọ́tẹ̀ yìí wọ́n ti lé wọn pa ni. kò sẹ́nì kankan tó mọ wẹ́rà bàtú wọn títí di bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. tá a bá sọ̀rọ̀ ṣé ìwọ gangan ti débẹ̀ tọ́ọ̀bà tó ti lé pa ni àbí wọ́n ní. èmi kọ́ ni mo lọ driver mi ni mo rán lọ síbẹ̀ àmọ́ gbogbo àdúgbò yẹn ló sọ fún mi pé bàbá ti kún òun létí pé tó gbọ́dọ̀ ṣe fipá lọ́ọ̀kì sílé wọn pa náà nìyẹn. driver. ẹ eh. ò ah. rí pé wọn náà kò ah, ah, kú ó kò kú ibà ọmọ rúùsù tó o nílé bẹ́ẹ̀ bàbá rẹ agúnbíyadé nàkànàkànjá tó tó lọ́wọ́ rán èèyàn sí bóyá torí epo rán èèyàn sí gan pé òun lọ rán driver sí bóyá gan ni ó rí àmàlà tí mi ń fún ọ nìyí ọwà lórí ìta ọba dọdọ rẹ náà mi ni onírú ọmọ àwa ẹ̀gbọ́n mi ó ìgbà ń pariwo tí ń ta dídí tí ń ṣe gbogbo ẹ̀rọ mi mo fi rí ìyá bẹ́ẹ̀ mo fi rí bàbá yín bẹ́ẹ̀ yìí nìkan nìkan ó sì fún ọ̀dà mi ni pé ọgbọ̀n bí ẹ bá wá sọ pàtì sí má jẹ tí mi ẹ̀gbọ́n mi ló sì parí bí ṣìyàn bá là tọmọnú ẹ bá là ó kò lè wọ ó má fi gbẹ̀yìn mi rárẹ kọ̀lọ̀fín ọ̀rọ̀ yìí. ọmọ ọmọ ọmọ ẹ kíyèsí. ẹ tọ́jú òbí o. àwọn la ní àwọn la yàn ẹ má ṣe gbọ̀n omi lójú omi. Ah. báwo ni màjà. ọjọ́ mẹ́ta wa. àwa nìyẹn jọ ò bá mi rí dáàdì mi. ọba ah, bó ṣe rí ó tó jọ mẹ́ta tí mo ti rí. yẹn ni wípé dáàdì mi ò wá sí ilé fún odidi ọjọ́ mẹ́ta. àná mo fẹ́ yá bí owó mú kan lẹ́kùn padà bí wọ́n mi fẹ́ kí mi ò rí ìrìn mi ìrìn láti lè ó ò bá mi mọ ibi tí wọ́n lọ. mi ò ní àìjẹ́ àbí tí ah. kí ni wọ́n fi rí mi? ok jọ́ṣọ́ lè ṣe ìrànlọ́wọ́ kan fún mi. wàá tẹ̀lé mi sí màá fẹ́ lówó nínú mọ́tò bàbá mi ra káàdì sí fóònù ẹ̀ anytime tó bá ti rí wọn bóyá wọ́n wálé lálẹ́ yìí abó pàdé wọn láti kú wọ́n ṣáà ti pè mí lórí fún mi má dẹ̀ máa bọ̀ jọ́ torí ọ̀nà náà mo fi bẹ́ẹ̀ o. má fi gbẹ̀yìn Bino, banjo loco. My dear, you want us go? Ọlọ́run anytime tó bá ti rí wọn wọ́n ṣàti pè ní ìyàwó. O two four three four seven five one seven. Ṣé o ti kẹ́tẹ̀ dáadáa bẹ́ẹ̀? Ah. ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni mo sọ pé àgúnbí adé máa lò pẹ̀lú wa àmọ́ mo fẹ́ kó o mọ̀ wípé àájọmọ́ gbé bí ìlú nígbà díẹ̀ nà ìyẹn mo ní kí n sọ fún ọ. ṣé torí tẹ́ ẹ fẹ́ sọ náà rè tẹ́ fi wá pè mí jókòó tẹ́ ń sọ fún mi ah, ah. kí ló dé kí la wà fúnra wa fún ẹ wo bàbá ilé ńlé yín bẹ́ẹ̀ ni ilé ńlé yín ah, ṣé kí kí n kẹfẹ́ ṣe wá sọ kí wọ́n dára o kò sáyé o ọjọ́ méjìlélẹ́ni wo lò kán sì mọ́ ọ lọ bẹ́ẹ̀ àá jẹ́ pé èmi gan ni ìmoore ọlọ́run sẹ́yìn ti gbàgbé ẹ ti gbàgbé tí wọ́n ṣe nílé ayé mi bí ìbá sọ láwọn ọlọ́ọ̀lọ́run ṣé èmi náà mọ̀ pé mo tún gbọ́ bó ti wulẹ̀ pé ẹsẹ̀ ìwà ajárúgbó náà a mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ tó kù ó pe sọ́dọ̀ yìí èmi gbọ́n rí mi tí mò ń ròdo kiri nígbà tó ní tèmi fi kú sàgbà mi nánà àwọn ọmọ tó dáa tó bá pé yóò mọ rárẹ̀ báyìí ọlọ́rẹ̀ kan tí òun náà tí kò sí fún ilé rẹ̀ tó sì mo bèé kẹ́ tí mo ti ẹ̀rọ kí ń pè yín kẹ́ àmọ́ mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ṣe ọdún wa máa fi tán balẹ̀. ẹ jẹ́ ń sọ tán ẹ jẹ́ ń sọ tán mo fi ń yan ọlọ́run lára wọn náà. àwọn ilé ẹ̀kọ́ ọlọ́run ni ó mú oore ni kì í ṣe àwọn alára mú oore jẹ ni. èmi mo ti sọ wọn pé ọ̀rọ̀ ya abujú ò ní tó wà n ti ba fẹ́ ni ba fẹ́ fẹ́. abúlé ẹ ṣe wọn ní ọgbẹ́ ọ̀hún. torí kíni ìyẹn nìwọ náà látòrí ẹ̀ fìbọn balẹ̀. ẹ̀wẹ̀ ẹ má ẹ má sùn pọ̀ ẹ má gbẹ̀yìn wá kí ló dé àdúrà náà la máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ wò ó bọ́rọ̀ ọmọ ṣe ṣe rí nù àfi kọ́ láwọn bẹ lọ́hùn kó náà bá àfààní wọn sí ọ lójú ni wọn kò sí tójú òrìrì. ìyá àti sáàlì mọ̀ kí ọ̀dà kan yọ̀yọ̀ yọ̀ọ̀dà mi rí gẹ́gẹ́ bí ọ̀dà gbogbo èèyàn wọ́n lù bó o ṣe eré. ó bá bẹ́ẹ̀. bó o ṣe eré. ó bá bẹ́ẹ̀ àtòrí àti kàkàn gbé gbogbo wọn abàṣe lọ́lẹ́sàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo ọ̀rọ̀ ni wọn sọ àtòrí àti kàkẹsẹ tí gbé bẹ àfi ká sàmọ sí dáadáa dáadáa ló pé o ẹ wo bàbá Ọlọ́run ní fìyà jẹ yẹn ẹni kánjú kú. ẹ sàmọ ọrùn ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ni dákun. mọ́lárùn ò bá dà wá láàmú ẹ má jẹ́ ká dára wá láàmú o bàbá onílé ọlọ́nà tọmọ ẹ̀ lówó lọ́wọ́ màmá tí wọ́n. tábìlì fi five million naira sórí iṣẹ́ yìí in fact èké burúkú ni within a week a máa rí tó two or three million naira ní profit àtúndì olówó nìyẹn. kejì kí ló ṣẹlẹ̀? ok ọ̀rẹ́ ti yé mi mo ti ra stand ẹ bóyá torí dáàbì tí ààrẹ láfa tó fi ṣe ìbò tó ń ṣe wo lọ́rùn kò lọ́rọ̀ dájú o dájú rìn lọ fúnra wọn ni tó bá tásìkò wọn padà fi ẹsẹ̀ ara wọn rìn wálé wọ́n ṣe ń rántí wọn ni o wọ́n jẹ́ ká fi ọ̀dájú disturb business this one now business ọ̀tọ̀ family ọ̀tọ̀ tí wọ́n bá tún dé bá wa tá ti ṣe business tá a ti lówó lọ àwọn náà tún lówó ni nàá. ẹ dìbò léèrè lọ lẹ́nu ẹ̀ adéyanjú ìkà mà ni ẹ o aṣaláìláìlú èèyàn báyìí ni ẹ. Hmm, mi ni ètò bẹ́ẹ̀ ni. ṣé ó lè jẹ́ wípé bàbá ẹ̀ dádì tiẹ̀ ló ń rìn lọ tí àárín kó mú wàá láti ẹjọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ti yé mi ti jẹ́ kí n mọ owó èèyàn tó jẹ́ báyìí ó jẹ́ kí n mọ̀ wípé kì í ṣe pé èmi gbọ̀ngàn ló nífẹ̀ẹ́ owó àpò mi báyìí ló nífẹ̀ẹ́ sí. no kì í ṣe bẹ́ẹ̀ yẹn try to understand me tó tọ́ àmọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn àpadà wálé náà ni bẹ́tà àbúrò fi business náà sílẹ̀ kejì try to understand nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn mo láìkẹ́ mo dẹ̀ love ẹ̀ tí mi bá love ẹ̀ máa jókòó tiẹ̀ máa máa wà lọ́dọ̀ ẹ̀ lójoojúmọ́ àjọ máa jí àjọ máa jẹ nínú Eh, ẹ mú lọ́ọ̀bù ẹni náà. gbogbo ọ̀nà ni kẹ́ fi tọ́jú wọn. kejì kejì ọwọ́ kẹwé ọ̀hún mi. kẹ́ fi tọ́jú wọn. kejì. Ah! kò sóhun tí wọ́n lè ṣe fún wa. ó ti yé mi èmi kẹ́ máa padà rìn lọ ni màá jẹ́ lójú wa wá mi wá mi wá mi ò ní rí mi. kò sóhun tá lè fi wọ́n wé o. Kada kádàkùn ká ṣèkẹ́ wọn kádàkùn ká tọ́jú wọn. àbí èmi bá ògbó mi mọ. Ah, ó sọ gbogbo èrò tí mo yẹ fún abúlé gbogbo ẹ mọ ìdá sí i èrò àlówó kankan mú bẹ. láìdé yan ká tó fóun ó fún ọ lówó nǹkan. kọ̀ọ̀mọ̀ fún mi kò sí ní ìwọ̀n fi bẹ̀ tán owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀. Ah, tẹ́tẹ̀ tiẹ̀ mọ̀ jẹ́ ẹjẹ́ mọ́ làágùn jìnnà owó àjọ ìyá Túndé tó ní bóun kó dání pé tóun bá ti rí tóun lọ dé òun bọ́ àgbà. ẹ o ìyá mi ń díẹ̀ mẹ́ òun ló ń ta padà fún ọ kó tó dé. kí ìyá yín dẹ̀rù kó tó dé kó tó dé sẹ́mi kan yín mo gbà tí èrè tẹ̀lé ní kó tó dé. mo ta padà fún. ẹ gbàgbé yẹn. o ìyá gbogbo gbà ń yá bí ọba fún èmi náà ó fún ọ lápá mi fún àmì fún àmì. <laughs> ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rẹ́ ìyọ̀rẹ́ ara yín ọ̀rọ̀ yín ti yé mi lẹ́yìn ọ̀bọ̀ wa gbọ́ tèmi èmi ti gbọ́ tiyín ire o. wálé ń bọ̀ ọ lọ. bẹ̀ owó èèwọ̀ lọ́wọ́ wọ́n ti jí kọ́nu ilé. nínú ilé yìí ẹ máa gbà wá o. ọwọ́ bíbó ẹ dákun kí ló ṣẹlẹ̀ ń bí. wọ́n ti jẹ́wọ́ lọ́wọ́ kọ́nu ilé. owó èló lowó náà. owó fifty thousand. fifty thousand. ọ̀gá o bó wa lẹ ṣe ṣe ibo lẹ fi sí bóyá ẹ̀sìn mọ́ bí ẹ kó wọ́n sí ni o. gbèsè gbèsè ti sẹ́yọ. ìyá mojí kí ló ṣẹlẹ̀ tí gbogbo yín kóra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ tẹ́ ẹ wá ń hóyàn mú báyìí. àti ìkóra wa tà àìsàn bẹ̀rẹ̀ ni lórí owó yìí mò ń wá owó owó olówó fifteen thousand naira yìí ni mò ń wá. fifteen thousand naira. ọmọnù ẹ rẹ máa ń sá lọ. jọ̀hún tayọ̀ ṣóhun la rè ṣóhun ta rè ṣóhun la yọ. tẹ́tù bá yín kó máa ń máa gbé lọ lágbẹ̀ẹ́ nù. irú àwọn ọba wọ̀nyí eléyìí gbogbo ẹ̀mí méjì ọba mi kà á bí ṣìyàn bàálà tọmọnú ẹ bá. ṣé bá la kò kó mọ́ mi ọ̀hún? bàbá gbogbo tẹ̀ ń jẹ ìjọ ti pọ̀ tí mo gbọ́ tó rí. ọlọ́run èló lówó mi. gbogbo yín jẹ́ four eighty bàbá. four eighty ìwọ náà sí ìwọ náà mọ. má mú bàbá. ìwọ náà mú nǹkan tó bá mọ. ẹ ṣe gan bàbá ẹ ṣe gan gbogbo wọn yín jẹ five eight pẹ̀lú tèmi. àwọn la ní àwọn la yàn. mo wo náà owó ni o ẹ ṣé gan bàbá. ìwọ náà máa mú sẹ́ńgì tó kùn lọ. ah èmi nìkan tán bàbá ah ẹ ṣé gan bàbá fẹ́tù wá lọ́la ah. mo retí yín lọ́la o. Hmm. má fi gbẹ̀yìn. bẹ́ẹ̀ lọ́bi wọn mẹ́sẹ̀. tí n bá ìjàjà dìde ń bì báyìí mm, yóò yà ọ́ lẹ́nu ilé yìí ò ní gbà ó ọ̀dà. àwọn olè bá sọ kò sọ̀rọ̀ wọn ẹ̀rẹ́ ibi kankan lọ́gbà ìmọ̀ bí ṣì lè. sórí ọ̀rọ̀ owó yìí. mo bí ṣì bí ṣe wà ló yẹ ṣe yín mo bí ṣì pa àtúbọ̀ṣe ò sọ tì. Mm. ojú èmi pẹ̀lú rẹ̀ ó ti bá torí bójú ọ̀rọ̀ bá gbàdo òwò ojú takọtabo ní òjò. ó yá ìgbésẹ̀ bá fẹsẹ̀ ránṣẹ́ ránṣẹ́. mo <laughs> bá yín dáadáa ijó máa rin mọ́lẹ̀ ń jó lọ́wọ́. ẹ àgùbí àbẹ sọ̀rọ̀ wo obìnrin yìí kí lọ fún o. lórí ẹ̀mọ́ o mọ́ra ni. mo sọ ní kó mọ́ra kankan bẹ́ẹ̀ ká lè kọ́ fún ọ ẹ lè lọ bí kankan sẹ́ẹ̀ mo náà lọ bí kankan owó mi tẹ́ mu kónú lé ẹ bá mú inú ẹ méjì ká ìtìbára yín sọ̀rọ̀ ẹ bá ń kówó mi jáde. owó tó kó wọlé ń jò ní tí mo ní kó yá ń bẹ̀ tó tó tó ń sọ fún pé kó yá mi pé tí mi ò bá sanwó ọ̀hún padà òun ló torí ẹ̀ ló wá ń fún mi mọ́lẹ̀ yìí o tó ní òun òróró mọ́ àwa mẹ́ta là ń bẹ nù lé ń tilẹ̀ tọ́lọ́hún ẹni tó ní owó yìí nìkan nìkan lára rẹ̀ mọ́ so òmòwó. ọdẹ wa lé ọmọ ọmọ ìjọ ń lójú o wọn a máa wo owó rẹ kí ni wọn èsì gbogbo òun fẹ́ kó fún ìyá kínní kan rẹ̀ òun. nígbà tẹ̀ sí ajá rí kó fún un kọ́ ta ló mu ta ló mu la béèrè tó bá pẹ́ ìlẹ̀ bá ń kó òru kẹ́ tó sẹ̀sìn. àgùnbí àdéhùn wo tó o bá jẹ́wọ́ ló rẹ̀ yá kówó rẹ̀ fún kó fi mí lọ́rùn lẹ̀ wá wá lè kó owó ọmọ mọ̀. àwa mẹ́ta la mà wá nú ilé yìí. ọ̀dẹ̀ ìyáálé. ẹni ó lówó nìkan lára rẹ̀ mọ̀ mọ́ ìtumọ̀ èyí ò ṣe bí ọ̀dà olójúgbò òdèjì owó rẹ̀. mi mówó o. fi wá ká wá. ṣé nǹkan mi ò ń bẹ̀ fún wọn náà mo ní mò ń mówó. o ti gbà. láàjọ dá o gbogbo wa láàjọ dá o gbà. ègún ni lọ́pọ̀ bá ti dá owó ẹ wo èmi gan ni wọ́n kọ̀ fọ́kọ̀ dùn tó ti yé yín ẹnì ògùn rè tó bá jẹ́ pé èmi ọ̀dẹ́wálé ọmọ ọ̀dẹ́kúnlé ni mo bá mú owó yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ṣe mí bọ́sẹ̀ sí ṣòro ó ní mo dá kọjá ọ̀yà eh, ọ̀yà ọ̀yà. àgbàlagbà láìsọ mí èké. èmi àyìnkẹ́ ọmọ mo rọ́lákẹ́ tó bá yẹ pé irọ́ ni mo pa pé mò ń wá owó ìwọ ògùn kó o ṣe ń bọ́sẹ̀ ṣe sojú èmi amúgbéadé ọmọ má gbàgbé ọlá tí n bá dààmú ọkọjá náà léyìí lónìí kí n kú. káṣe kí ni. Eh, ẹ ẹ bàbá yẹn. ọ̀rọ̀ máa jẹ̀bi ohun tá a mú wa máa tó kó kí wọ́n bàtà ni báwo kí wọ́n ṣe ẹ̀yìn òyìnbá bẹ̀rẹ̀ wọ́n kì í sọ̀rọ̀. ṣáwọn náà ń jalè o èyí màgà èyí màgà. ìṣèbílẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀mọ̀ nínú ilé yìí àwàlẹ̀ kò síbi tí ọ̀nà wá dọ̀tẹ̀lẹ̀múyẹ́ jẹ́ ọmọ abáyé. ṣé ń gbọ́rọ̀ ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ ṣé ń gbọ́rọ̀ lójú lẹ́nu ẹyẹ. àyíkẹ́ ee tí mo máa ń sọ fún ọ. ṣé ẹ̀ka ni wọ́n máa mú lẹ́bẹ̀lẹ́bẹ̀ àwọn mẹ́ta wà nulẹ̀ nǹkan sì sọnù àwọn méjì sì búra wọ́n sì ta kópa wọn ò ní búra. àní ò fílẹ̀ ṣáàdúró ah, abẹ́ gbọ́ ìkúta fẹ́ kú ẹ kú bẹ́ẹ̀ mo sọ fún yín kílẹ̀ ò mọ́ kílẹ̀ ò mọ́ torí àjọwọ́ wò kan nígbà lè bá mọ́ nínú ilé ìdájọ́. Hmm. òkúta ẹ̀sẹ̀ ìdápọ̀ ogun ló padà pa yín bẹ́ẹ̀ mo sọ fún yín ògùn ni ó padà pa yín dànù kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mọ̀ ọ̀kan pàtó àtúnṣe lọ́kẹ́ pẹ́ẹ́lú òṣìṣẹ́ ọ̀hún mi ò kò ní ṣòwò. ṣóhun tayàn ṣóhun láre ṣóhun láre ṣóhun láyàn o máa ń fàyè dààmú mi. máa ń fàyè dààmú mi. máa ń fàyè dààmú mi. máa ń fàyè dààmú mi. Èdùmàrè. bí ṣin ò bá là tọmọnú ẹ bá là ó kò lè wọ ó má fi gbẹ̀yìn mi rárẹ̀. màmá má yẹn dá. Ah, ẹ wò ó dà tó kún mi ó ti jáde o ó ti dọ́gbọ́n sábẹ̀ ẹ ẹ ẹ dákun ẹ jọ ẹ bó ṣe eré ẹ rí láàárọ̀ yìí bẹ́ ẹ ṣe jáde làwọn náà ti jáde. ẹ ẹ dákun ọ̀nà ọbọ ló gbà gangan. ọ ó dàbí mi ò rí wọn o ẹ̀yìn yìí mo rí láàárọ̀ ìbẹ̀ ṣe ń lọ. ẹ dákun ẹ mọ̀jẹ̀ oṣù yẹn o ẹ jẹ́ àlọ́ mo mọ bí a tún lè wá sí gbogbo ibi tó bá lè yà sí mo mọ̀. kọ́ńtà ń máa jẹ àyè ohun táwọn wa máa tó kòrókò tó alo adukẹ epo ọmọ ají lálẹ́ ọtí ọmọ ají fọjọ́ gbogbo dàbí ebi. dadi ṣe fẹ́ pa mí nítorí Ọlọ́run ó ta ìgbélé wa gọgọ. bí mo wà lẹ̀ gbàgbé bí mo wà báyìí kọ́ tẹ́tí sílẹ̀ kọ́ gbọ́hùn mo fẹ́ sọ ni. kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún mi torí Ọlọ́run ẹ bàbá tí mo ti ń wá yín káàkiri. ó ṣeé ṣe kọ́ gbọ́ fìrìfìrì pé agúnbíàdé ọmọ rẹ̀ ṣàjálè. àbọ̀ṣàfọ́ra má dá wọn lóhùn rọ ni o. ó lè bí sí báwo. ìran ọmọ rẹ ṣàkàn èyí jalè. ọ̀pẹ́ lòun àmúsọ̀rọ̀ nínú ilé bàbá tó bí wa lọ́mọ. níbo lẹ wọ yẹn kan sọ pé bíbá ilé wa kí wọn á gbé yín bẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ. hello a níbo lẹ wà dádì dádì. no bí wàá jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. wọ́n ti kọ́ ti fóun. wọ́n ẹ gáde dáàdì. ọmọ ẹ kíyèsí. ìfọ̀rọ̀ bẹ̀rẹ̀ kí ni nǹkan tí wọ́n sọ kó ṣẹlẹ̀ gangan. ìlú ìbòdì kan sọ fún mi pé àwọn ọjà ìlú lájẹ ṣe kíní kan kò rí bẹ́ẹ̀ o àwọn òjálè o àwọn òun kan oníkan mọ́ nǹkan o. anikọ́tì èbúbo náà wà gbọ̀ngàn mi sọ̀rọ̀ mi báyìí. Ah! Eh? ṣé bàbá ẹ̀kọ́ ló máa pa mí báyìí. jẹ́ ká gbà yìí pé wọn kú last time mo sọ fún un mo ní fúnra wọn wá padà ní wálé wọn kì í ṣọmọ kékeré bí wọ́n ti ń pè é sìn ju bí wọ́n ti ń bọ̀ wá sílé nìyẹn. láì ṣe pé wọn jẹ ọmọ kékeré táwọn máa wá káàkiri ṣé kí wọ́n wọ́n lọ sí police station sísà lọ́wọ́ sí mọ́ṣáàrì pé mò ń wá dáàdì mi àgbàlagbà. má dàrọ ẹ láàmú rárá. ó ah, mà dáhùn báyìí o eh, ṣé ìṣẹ̀lẹ̀ ìlú kọ́ ni bàbá ìfẹ́ fún mi báyìí sí. Ah, stop ẹ̀ náà báwo ṣe ń ṣe bí ilé ẹ gbọ́dọ̀ sàmọ̀ ẹ̀ tẹ̀ ṣùgbọ́n last week ló ṣe lọ ṣe check up lọ hospital wọ́n jẹ́ kó yé ẹyin pé bp ẹ̀ high ẹ́. lady mi fọkàn balẹ̀. ẹ́ jẹ́ ká gbàgbé àgbélébù wa ni bí wọ́n bá lọ wọ́n sì padà wá bá wa ṣùgbọ́n ìyàwó mi. báwo ni mo. mi ì ronú mi kàn wá òkè ni. ládùúkẹ́ má ronú rárá àwọn tó ṣẹlẹ̀ yá gbà bí alájà. alájà. alájà bá alájà sọ̀rọ̀. mo kọ́ máa pè wọ́n ní sàjà rẹ̀. o bá wọn sọ̀rọ̀ àbí o kò sì bẹ̀rẹ̀. ṣé o tó bá ṣẹlẹ̀ ẹ̀sìn èmi máa sáré kiri mi láìkẹ́ o. ọ̀dà ẹ̀ bá mọ̀ Give me. Ó yá náà o. Bámu sọ́hún tayọ̀ sọ́hún tàbí sọ́hún tàbí sọ́hún tayọ̀ wọ́n fàyè dààmú mi. Má fàyè dààmú mi ọ́ Èdùmàrè. bí ṣìyàn bá là tọmọnú ẹ bá là. ẹ lẹ́lẹ́ o. ẹ lẹ́ bàbá o ẹ káàárọ̀. ẹ dákun mo bá bàbá ń dé. bàbá. kọ́lá jọ ni ẹ. láti gbà ó sí gbà wò bàbá kọ́lá jọ ti papòdà. ó papòdà bẹ́ẹ̀ni. kí ló dé tó papòdà kí ló rò débi à ń papòdà. bàbá kọ́lá yọ wọ́n ti kú tipẹ́. ẹ kíyèsí ó dà àwọn náà sùn lẹ́yìn. ẹ tọ́jú òbí o. ẹ rà sá ẹ rà bàbá. kọ́lá yìí. bàbá mi lọ. ẹ rà sá o. lẹ ṣe wá rìn. ẹ sì jáde ńlẹ láì dágbére fẹ́nìkan ẹ gbélẹ̀kúnlé ẹ gbé pa ẹ ti pa ẹ fi àgádágodo kọ lẹ́nu a tún wá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ìgbà míì yóò dùn ẹ ní gbé ìgbà míì kò ní dùn kí ló dé kí ni bá ṣẹlẹ̀ yín àti ta ni. bọ́ bá wù mí mo lè gbé bọ́ bá wù mí mo lè má gbé èmi mọ lẹ rọ ìbánisọ̀rọ̀ mi àbí wọ́n lọ rà fún mi. o mo gbọ́ o. mo sì kúrò nílé mo kúrò nílé kọkàn yín bí ọba wù mí mo lè darí ẹsẹ̀ mi gbà. ó ga o ẹ náà wo bẹ́ẹ̀ ṣe rí bóò lórí tèmi tẹnìkan ò rí o. bẹ́ẹ̀ ṣe rí ìkọlọ yẹ kẹ́ ẹ rí. Ah, ah. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ àfi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá wà gangan ni ẹ já sọ. èwo lè bá wà. lórí ọ̀rọ̀ ọmọ lẹ́yìn kejì. Ah, ẹ lọ́rọ̀ mo rò pé lọ́rọ̀ sọ èrè mi lẹ́rọ mo láì fi rẹ o. ẹ ṣe àlọ́rọ̀ sọ àlọ́rọ̀ sọ àlọ́rọ̀ sọ làwọn yìí. bọ́bá ìjọ́rọ̀ ọmọ lẹ́yìn kejì wọn fẹ́ gbọ́ o. ìfẹ́ gbọ́ ọrọ ẹni mọ́lẹ́ kejì kankan èmi ọ̀rẹ́ kejì mo ríra mi kejì kó sì máa kéjì ká. ọ̀rọ̀ tá a bá wá ọjà lọ àmọ́ bí gíba wọlé bí wọ́n ní tòkè ẹ̀ là kọ́kọ́ yanjú. ẹ ṣe sùúrù ọmọ yẹn sáni wọn ní òkun rere ọmọ èké ò sì ẹlẹ́jọ́ bá sì ti mẹjọ́ ẹ lẹ́bi wọ́n ní kí ìpẹ́ lórí ìkúnlẹ̀. ọ̀sẹ̀ mi ẹ̀yin lọ́sẹ̀ ó sì ti mẹjọ́ ẹ lẹ́bi ó ti bẹ̀yìn ní wọn fẹ́ fọ́. ẹ bàbá ẹ wá já mọ sọ ilé mọ èyí tá a bá wá bí gangan lórí ọ̀rọ̀ àwọn èèbó tí wọ́n pè yín tí wọ́n láwọn ọ̀rọ̀ alẹ̀ ẹ játalẹ̀ ọ̀hún kó kálukú ó sì fowó rẹ̀ àpò. ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ní báyìí. ẹ̀gbọ́n mi ní sùúrù ilé ìwò ń bẹ̀ ilé wo ń bẹ̀. ilẹ̀ tí ẹ̀gbọ́n wa pè mí ní ó pè á sí un. ilé ìṣẹ́ ológun. nǹkan fẹ́ kó sí mi ń bẹ̀ ní ọjà yìí. ẹ̀gbọ́n mi ayé ò talẹ̀ mọ́ ní ìsìn hmm, wọ́n ń líìsì rẹ̀ ní tí wọ́n ti sanwó ribiribi fún wa. omi àti ẹ̀ ń líìsì àtàtà wọ́n sanwó hmm, bí ayédèlóde òní ayé ò pínwó mọ́ ah. ẹ mọ́ retí ipa pínwó wọ́n á máa tọ́jú owó ni màá ti já tíntín tíntín ti jalè lọ ìyókù wọn ó sì fi ṣe nǹkan ribiribi táwọn àrọ́mọdọ́mọ wa ó máa dé bá àbá àfi kọ́ gbọ̀ngàn ńlá. lẹ́nu ṣe tí mo kú òǹlé ẹ ti ń ta nǹkan lẹ́yìn mi àbí ẹ ti ń fa nǹkan ta eléyìí àjọ mójútó rẹ ẹ pé èbó wá. àjọ dúnadúrà rẹ ni. ẹ wá rí èyí dáhùn sọ pé wọn ìpínwó mọ wọn fowó ṣe nǹkan lẹdọmọ ẹni ọba bímọ ní ìfi nǹkan lẹdọmọ èmi ò bímọ n ò sì lọmọ ẹ bá ń kówó mi bá dáná sán n bá fà á ya n bá sì fi ṣe tààrà kọkàn yín ẹ bá ń kówó mi. Ah, ah, ah, bàkàtì ń bẹ là ń kọ. Oh. yàá mojí yàá mojí. Yámojí. kí ló dé. kí n la ló dé kí n la ní kí n la àrí àpáráwọ̀ rẹ̀. kí ló dé. kí n la ló dé kí ni. ẹ kí mo dẹ ti rí. ní gbòòrò ni lọ́nà òsì ẹ̀lẹ̀. a ní ẹ mú náà. mú kí ni wá bò fi sí. a ní bọ̀dẹ̀ yìí ti rí. n bò wọ́n fi sí. Ah, èmi ò wá mọ̀ n pa náà. òpònà ayédàdà ara rẹ̀ wò ó. mo ṣe dì náà ló ti wà ọlọ́run mọ̀ sí ọmọ wọ̀ lọ sí èdè dáhùn mọ́ràn báyìí. ọlọ́run mọ̀ ọ́ wo sórí ntọ́ yẹ ọ́ ní ìsinmi kọ́ ya mú ìrìn sẹ́sẹ̀ rẹ kọ́ gbogbo ibi tó ti rojú ẹni ẹlẹ́ni dé ni kọ́ wá tọ́jú lé lọ kọ́ lọ sọ fún ọ pé ìwọ náà mọ ibi tó ju owó rẹ sí o o sì ti rí i báyìí pàápàá jùlọ kọ́ wá bó ṣe eré kàn kọ́ lọ́ọ́ bẹ̀ kó ní kọ́ dáríji ẹlẹ́dàá rẹ gbogbo ariwo tó ti pamọ́. Hmm, bó o ṣe èrè kọ ẹ jẹ́ èmi ò mi ò lẹ́bẹ̀ẹ́ yìí lẹ́nu kankan tí ń wà káàkiri o kúmọ̀ bóyá náà pè é pé kẹ̀kẹ́ bá àwọn òbí tí àwọn fi pamọ́ sí kẹ́lẹ́ fún wa níta sí tó ń tó lówó sì fẹ́ lò fún wọn rí lò sí àbí èmi sáà tẹ̀sí dúpẹ́ kó wo lówó wọlé àbí bí bá ti wá wí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ sì wọ́n lọ kẹ́ lọ tọrọ àforíjì ọkọ mi ni mo ti lówó tèmi. mo ti bá dùn òun nínú yàrá mẹ́wọ̀ ọpẹ́ kò tó bọ́ síta ní ìsìn. Hmm. ẹlẹ́nu rẹ sọ ẹlẹ́nu màrímà sọ ṣé mo múra dáadáa báyìí. bá mi ẹ̀yin lè dáa jù lé ní ẹ̀gún rege. kò yẹ kí èbú ọmọ bá mi nínú aṣọ ńlá. ẹ eh, aṣọ tẹ wá wọ̀ lónìí aṣọ ìwà wà wà pa. àbí ẹ ẹ ti ń èbú ọ̀hún ń pẹ́. ẹ o Adeleke ọ yà pé èbó pé ọmọ bọ ẹ ẹ ẹ má bọ tààrà. ẹ má bọ ẹ má bọ ẹ máa máa bọ̀. èèbó gbọ́ yorùbá ni ẹ̀. a ò ń gbí fọ́ rẹ bá sọ̀rọ̀. ẹ ń gbí fọ́ rẹ. ta ni ó wàá bá bí èèbó sọ̀rọ̀ fẹ́ náà ka mélòó. èèbó ah. dé ará àdúgbò ẹ̀ bó dé ká máa ń fagídí ọkàn ṣe o. máa rọra o. agídí ọkàn gbé wá débi láyé o agídí ọkàn máa tún bọ̀m̀bọ̀m tó dájẹ́ ni òye. ṣé ìbò yín nì lẹ́jẹ́ aró gẹ́gẹ́ di nǹkan dúdú kí n wọ́tọ́ àbùkù ẹ bẹ́ẹ̀ ló èèyàn lọ́rùn ọ̀hún. ẹ bí nílẹ̀ o ẹ bí nílẹ̀ o. ọlọ́run ò bá dà wá láàmú ẹ má jẹ́ kádàrá wa làmú o bàbá onílé ọlọ́dún ọwọ́ ẹ̀jẹ̀ dáadáa sọ ẹ wá jẹ́ owó dẹ́dẹ́ kì í kẹ́dù kú lálẹ́ dè bó sọ àbùkù ẹ̀mí yìí náà ni ọkọ mi ara rẹ̀ sà ọmọ bá bí mẹlẹ́kọ̀ọ́ ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ kò sì sọ̀rọ̀ ẹ̀ dákun dákun ó ti tó ọmọ èké lọmọ yìí gbogbo ń tó bá ṣe àforíjì ni awo sítorí pọ́sẹ̀ jàǹdàkú báyìí ẹ má bínú ẹ má bínú ẹ dákun àti pé kí ni bá a ṣe gan bẹ̀rẹ̀ ni kí lọ́mọ yìí. ó tẹ̀ mí ó tẹ̀ mí ó tẹ̀ mí ó tẹ̀ mí ọjọ́bí ọjọ́lẹ́dẹ́ bú mi níwájú gbogbo ayé eré pa ó bú mi ó fi mi wé ṣe dé ó wà bẹ́ẹ̀ mí ní kọ̀ọ̀kan. ẹ̀yọ́ dání ẹ̀ má bínú sóbù yín ni ẹ̀ má bínú ibú náà lọ́wọ́ kó kúnlẹ̀ dáadáa kó súnmọ́ yín ẹ̀yìn irúkirú. ẹ sọ ti wá tán báyìí. kò tí ì tán kò tí ì tán kò tí ì tán ọtọkùn lẹ́yìn ìgbà tó bú mi tó fi mi ṣe ó lé mi ó èmi ọyọ kẹ́mi ó ti kú èmi lọ́yẹ kémi ó kú dípò ìyá àwọn ìyá àwọn ọmọ àláyé kan máa jẹun ọmọ kémi ọmọ àjẹgba lọ́dọ̀ ọlọ́run bó ti wí. Eh, sùúrù lọ́ba eh, ẹ má bínú. ẹ ṣe sùúrù. ọlọ́run wa ṣeun báyìí bàbá ti sọ gbogbo tinú wọn tán. kò ká tí ì tán kò tí ì tán kò tí ì tán eh, ẹ wo aṣọ tí mo wọ̀ yìí o látàyé ojúkú mo ti ṣiṣẹ́ gbà mọ́ kọsẹ̀ kábíńtà mo ti rà. mo wá dé òun ni mò ń wọ̀ bá lóde tó dà ní ewu pàdé ìbò àtòhùn lè bọ́ ẹwà tó gbà lóde ti ń bẹ lára rẹ gbogbo ọ̀nà ní kẹfì tọ́jú ṣé irú aṣọ tó yẹ kí bàbá rẹ ọmọ wọ ni ogun ojú kò ní ẹsìn ní òun ní òwò lè hàn ní gbogbo ẹ náà ní ọwọ́ àti mú kò sí tó tó ẹsìn gbé sáré ń bẹ ẹ sùúrù ìjà bí ojú bá náà lọ. ojú bẹ́ẹ̀ lọ kò tí ẹ̀ tán ti tán ẹ wo tó mi ń gbé ẹ wo ẹ ló tó mi ń gbé òun ló pẹ́ mọ́ bí gbogbo èèyàn tí wọ́n ní mo lágídí mo burú tí wọ́n sá lọ tó kèmí nìkan ń bẹ̀. ewu rí rè mú àgbélé aláwọ̀ gbélé bá àfin ọba ìdààmú tí mo jì sẹ́jìyà lé lórí tètè ẹ̀wò ń wò ní kẹ̀kẹ́ àtẹ̀yọ̀ kan tí ń wọ́n ní débi pé wọ́n gun kẹ̀kẹ́ wà ń wọn pé rísìírísìí ọ̀tọ̀ lèyí tí má gbé wá sọ torí pé yóò parọ́ pé ègbó gbé mi ìwá lónìí èmi ò sì gun kẹ̀kẹ́ wá rí bẹ́ẹ̀ ó wá lóun ọ̀rìn mo ló wá gbómi wá o ìgbómi ó wá lé òun òun bá mi rí iṣẹ́ máa wá sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ òun. ìwọ náà sì lè pé bàbá rẹ ó máa sọmọ ọ̀dọ̀ àbáwí àbáwí àdúpẹ́ lọ lọ́wọ́ ti tán. kò tán tí ì tán o. a kò tún tí ì tán ẹjọ́ tán o. kò tí ì tán. ẹjọ́ tán o a kí ló dé. o ti tọ́ ọ bá a lé. kí ló dé ẹ wọ bẹ́ẹ̀ bá sunkún èrò òní rẹ̀ mọ́ kí ló bá ṣe jù nǹkan ní kí nǹkan tó máa ń ta gbangba àgbàlagbà máa pinnu kábàá yẹn nǹkan nǹkan jù ẹ má sọ kọ́ mọ́ ẹ gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ yìí ló pin gbogbo nǹkan tó ní gbogbo ẹ̀ ní oṣù gbogbo mo fún ọ ní kó tó di ìparí ọdún ọ rí kọ́ ọ kọ́lé kọ́ ra mọ́tò tó dáa àtọ̀pọ̀lọpọ̀ aṣọ kọ́ ra fún bàbá rẹ̀ ọgbọ́n mi mo pálásẹ ni o. ọdún yìí pẹ́ jù ah. kó sì tó parí àti ilé àti mọ́tò àti gbogbo nǹkan tó bá fẹ́ pátá ni mo máa ṣe fún wọn kó ṣáà yọnu sí mi. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kó mọ ní kó gbọ́n débẹ̀ ni gbogbo tí ó máa jẹ tí ó máa ná tí ó máa lò ó máa ṣètò gbogbo ẹ̀ fún ọlọ́run ti parí ẹ̀ báwọn ọlọ́run ti parí ẹ̀ ó ti wá tán kú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀sẹ̀sẹ̀ wọ ẹsẹ̀ rẹ̀ ní ọkùnrin ọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀dà àná bọ̀ palasẹ̀ ẹ̀gbọ́n mi bọ́ọ̀lù ṣe ah, ah. eh, ẹ láìkí bíbá ẹ. o kí lè ní. ilé tí a rà fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ bá mi sọ wípé ẹ fẹ́ ilé tí tó yẹ la ṣe ní pé kára kékeré fún yín kẹ́ mánéjì ẹ̀ fúngbà díẹ̀ tó bá yá ara ní ńlá kódà ọwọ́ ẹjẹ́ ti tà síra lélẹ̀. mo ta ká ò sùn ìdáná. Ah, ah. ta ni ọ̀rá lé fóun mo ní ọkọ lé àbí mo ní ọ̀rá lé. Ah, same thing ni dáàdì. sẹ́mi ti kọ́. èsì mú ti kẹ́kẹ́ kọ́ ọ̀gbọ́n tó o bá fẹ́ kọ́ ni léfèmí o ọ̀rá náà gbó kìjikìji àwọ̀ àwùgí ibẹ̀ ojú mi wọ́n fi wú gbogbo ogi ibẹ̀ àwa àti ẹ̀dáná san á ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe lérí ilẹ̀ kí lọ́mọ tí wọ́n ìpìlẹ̀ léèléyìí àwa wí oníwọ̀ọ́rẹ́ lọ́dọ̀ agẹ́ǹtà bó ti pé wọn wá wọn máa sùn jọ kan wọn agẹ́ǹtì àtún padà wá àbí ọ̀gbọ́ pé wọ́n máa ń ta ilé kan fẹ́yìn mẹ́fà wọn àtàmí pọ̀ mọ́lé ẹ̀ ọbẹ̀ tàmí pọ̀ mọ́lé fún yẹn ọlọ́run ò ní fún ọ ṣe bọ́ bá fẹ́ kọ́lé fún mi ó wù gi ọ̀rà gbogbo lẹ̀ á là ńgbà plantation á yọ búlọ́ọ̀kù á ṣe gbogbo ohun tí wọ́n máa ṣe n ó fojú mi rè mí ní òdùó pé wọ́n ń kọ́lé fún mi bí kọ́ wọn fẹ́ o wọn fẹ́ lé yín ẹ̀fọ́ mú lé yín o. ẹbí ilẹ̀ ńgbà náà tí wọ́n sọ̀rọ̀ ní lọ́wọ́ yín mọ́ téèyàn bá tẹ̀lé mi yóò ṣòfò ni ẹ̀ ah, ah. bẹ́ẹ̀ mọ́ sọ fún mi wọn sọ̀rọ̀ ní lọ́wọ́ yín bíṣin ọ̀la kọ́mọ́nù kò là ní ìṣin. ṣóhun tayàn ṣóhun láre ṣóhun tare ṣóhun láyàn o máa ń fàyè dààmú mi. kejì. ṣé ọ̀rọ̀ bàbá mi ò tó o hmm. ẹ ìwọ náà wò náà kí ni mo tó fẹ́ fi tẹ́ bàbá mi lọ́rùn tí mo ṣe báyìí. Ah, tòótọ́ ọ tún rò in fact nǹkan ṣe fún wọn tí wọn ò gbáyìí wọn fún mi ní concern i'm tired of it. nígbà tí wọn lọ pa tired pẹ̀lú ọ̀rọ̀ dájú ìjọ orúkọ wo ni kẹ́mi fún pé mo ṣe kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ wọ́n sọ fún pé àwọn fẹ́ ilé ti tàwọn a lọ ra ilé fún wọn ṣé bá àtijọ́ lọ ni dájú mi ta kó lóun fẹ́ ó lóun fẹ́ ilẹ̀ tó máa kọ́lé fún ara wọn ọkọ mi ilẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ti mú dájú lọ tó máa takú tó máa lóun fẹ́ asọ́ra mọ́tò pé kán tún lọ gbé fún wọn bó ṣe lé àwọn tó gbé mọ́tò sọ́dọ̀ wọn dànù. everything mo mọ̀ nípa ẹ̀. jọ kí ló kù kí n fẹ́ fi ṣe fún bàbá ẹ̀ kí ló fẹ́ fi jẹ́ ìjẹ ọmọ gangan. wàá ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ wọn ni o tó bá tó stage máa máa gbọ́rọ̀ wọn sílẹ̀ báyìí máa máa ṣe títí ẹ̀ ṣùgbọ́n àgbàlagbà ni wọn àti pé ṣé bó sọ pé òun lọ sọ́dọ̀ àbúrò wọn ni. kí ni outcome bẹ́ẹ̀. mo lọ nígbà tí mo ṣàlàyé fún yẹn yẹn ni pé ó ń gun nǹkan tó ń lè ṣe mọ́ pé ká fi wọ́n lẹ̀ ká tó bá tó táìmù fún àwọn náà máa padà pé wa. tí wàá gbọ́ báyìí ṣó ti ń gbọ́ báyìí blood àbúrò wọn kankan tó mọ̀ wọn ló sọ pé ká fi wọn sílẹ̀ wọ́n ti kó àbẹ̀lẹ̀ náà ó yẹ kó wọn kó lọ sí ẹ̀wọ̀n ẹsẹ̀ yẹn gẹ́gọ́ ni problem wọn látọjọ́ yìí wàá rí pé bàbá fà lọ síwájú tá a fà lọ sẹ́yìn àdéhùn tí wọ́n máa pa ni pé ìṣèlú yẹ̀yẹ́ àwọn ní public ẹ wọn náà wò ó náà kó tó ń pariwo nìyẹn náà kákúwò náà bá ṣe yẹn irú ẹ̀ ò ní wáyé ọ̀dẹ̀ tí mo pa lágídí ni wọn ìwọ kankan mọ̀ nípa lágídí ni wọn pé nǹkan tó bá sọ pé àwọn fẹ́ ṣe báyìí tí ò bá ti tọ̀ lọ́kàn wọn wọn ò ní mẹ́nu kúrò bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ pé nǹkan tó jogún lọ́dọ̀ wọn nìyẹn ọ̀ pé nǹkan tó jogún lọ́dọ̀ wọn ni tí wọn bá tẹnu mọ́ nǹkan báyìí kéèyàn tó gbà lẹ́nu ẹ̀ yẹn máa ṣe tú báyìí. Hmm. ó mọ nǹkan tó burú jù kò sí nǹkan kan tó ń ṣe lọ́wọ́ nípa tó kún iṣẹ́ lọ́wọ́ báwo ló ṣe fẹ́ máa jẹun báwo náà ṣe ní fi wọ́n bú mi. wọn lè fún wọn bú ẹ nígbà tá à ń bẹ láyé là wọn ṣàyè tá a bá sí láyé mọ aláyé máa ṣàyè Ọlọ́run á jẹ́ ká pé láyé ṣé o pé tó dúpọ̀ olówó lọ́jọ́ kó máa wà wọlé tó dis level ẹ tí kò ká kò bá sówó lọ́wọ́ lójì ẹ̀ láti ẹ̀ máa maintain life wọn náà tí kì í bá ṣèwọ̀ tó dájà lé láàrin wa wọ́n á ti pè mí ẹ ló yanjú ẹ ló yanjú mo fẹ́ rí ẹ. dáàdì mi ló sọ̀rọ̀ ọ <laughs> dáàdì ẹ sọ dáàdì ẹ láìkì kíkú tó ti bá fẹ́ mú wọn ṣe bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa ní bó o ṣeré wa ni wàá bá bẹ́ẹ̀ bàbá wa tó wà fakọ sí mọ́tò wa gapá báyìí wọ́n wà ní bó o ṣeré wàá bá bẹ́ẹ̀ fún wa yìí wàá bá bẹ́ẹ̀ wàá bá bẹ́ẹ̀ wà ní yìí. adéyanjú dáàdì tèmi ló fi ń ṣẹlẹ̀ yá. Ah kò lítò yẹn àbádá ni mò ń ṣe náà ẹ mo ní láti gbé kúrò lára ẹ. ká tiẹ̀ dúpẹ́ pé bàbá tèmi ń gbọ́n lọ́rùn bàbá tiẹ̀ tó kákò bíi chicken lójú kan náà. ẹ dáàdi yanjú ẹ dáàdi mi kákò lẹ́nu ẹ̀ kéjì lálẹ́ ní tí màá bẹ̀ fà nílé. ènìyàn bá a là tọmọnú ẹ bá a dákun ọ̀rẹ́ yìí. ẹ ẹ rà sá. àlàáfíà ni. àlùbẹ́ sá. ẹ pẹ̀lẹ́ ẹ dákun ẹ bá ń wá nǹkan kan kí n fi jẹun. ẹ jọ ẹ dádì ẹ jọ ẹ ní bínú mi n tó wà lọ́dọ̀ mi kò pọ̀ mi lórí ẹ̀mí bá mi má lè jẹ. ọlọ́run wọn fẹ́ àlùbáríkà sí. ẹ jọ má bínú sá. ọlọ́run ó sì fọ̀pọ̀ rọ́pò. àmín o ní wọ́wọ́ ti ọwọ́ rẹ̀ ò ní kàn sálẹ̀ àpò o ní wojú olójú tó jẹun ọ̀rẹ́ mi bó ṣe tẹ́ naira owó náà bá ń fi kàn. bàbá kò ṣe bóyá mi ò lówó lọ́wọ́ owó wà lọ́wọ́ mi àmọ́ mi ò lè fún yín torí mi ò ṣetán láti máa fi ṣíbí pọn mi sókun. òfin ṣíbí pọn mi ò kún. ẹ má bínú sa ẹ wò bó ṣe mọ ọ̀rọ̀ sọmọ nìyẹn ẹ má bínú sa ẹ má bínú. ọlọ́run ó pèsè fún wọn náà tó ní wọ́wọ́ tí o èmi wo tí mo ti. báwo ṣe ń ṣe báyà bálábàá ni máa yẹn náà kó dáná. kìlómì ṣe fẹ́ sọ pé òun mọ́ máa yẹn ni ọmọ ẹ̀ lówó lọ́wọ́ mẹ́. à máa gbọ́ tó o bá ka báìbù ó yẹ kó o kékeré ra ànábì sọ pé téèyàn bá wà lórí ẹ̀sìn tó bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ fún un wàá tààrẹ̀ ẹ̀ gbalada ni ó ti yẹ òun láti mọ sọ wípé ẹyin pẹpẹsẹ ọmọ ẹ lówó kò lówó kankan kò ní mínì. ọ̀rẹ́ ṣe yé mi tó bá yẹ pé wàá bá mi níbi tá à ń lọ ni kò bá mi tó bá mọ̀ pé wàá dúró síbí báyìí ni kò dúró. ṣe sùúrù bí ṣe ò bá là tọmọnú ẹ bá là ó kò lè wọ ó. alámà lè kú o. má fi gbẹ̀yìn mìíràn rẹ̀. ẹ dákun ẹ bá mi wá èlò kan kí n fi wá nǹkan jẹ ni. Ah, àgùnbíadé. ẹ mọ̀ mí. bàbá mọ̀rẹ́ni kejì. ọkùnrin lẹ́ ń ké sí. o ah. ṣeré èmi náà ni. o ṣeré. ọ bá ó ti wá bá ń bẹ̀ báyìí níwọ̀ tí ọmọ rẹ lówó táyé mọ̀ tẹ́bí mọ̀ tara mọ̀ tí sì ń ṣe fún gbogbo wọn tí náwó fara tí ná fẹ́ bí tó wà ní kọ̀nàwó fún ọni ló ṣe ń tọrọ bára káàkiri ìyàgùbí adé kódà àwọn ọmọ tèmi yóò ní ìdajì owó ọmọ rẹ wọ́n ń tẹ́ mi lọ́rùn kódà àwọn ni ọkọ lè fún mi. ẹ tọ́jú òbí o ṣé ní ìwà mi sọ̀rọ̀ bára kí wọ́n ń bọ́ ọmọ rẹ lójú jẹ́rè kò sì dáa mo sì mọ̀ pé ọmọ rẹ ó ń tọ́jú rẹ ni wọ́n lọ lágídí agídí rẹ pọ̀ ọ̀pá agídí tì kó lè bá jẹ́ wọn mọ́. agídí iná agídí ọ̀gùn. má fi gbẹ̀yìn ní. ó ti bàgídí òótọ́ ni wọ́n bá máa dé yìí lójú jẹ. ẹ jẹ́ a máa ṣọ́ra. ìyàgbọ́n kò jẹ̀lú ẹ fún mi jíjẹ fún mi fún wọ́n ṣàgbé wọ́n ṣàgbé mo sì fi yẹ̀yẹ́ èmi amúgbéadé ọmọ mágbàgbé ọlá tí n bá dààmú ọkọjá náà léyìí lónìí kí n ti. ẹ ẹ bá bá yẹn ó ti dọ́gbọ́n sábẹ̀ ẹ dákun ẹ jọ bó ṣe eré ẹ rí láàrún. ó bọ́ ọmọ rẹ lójú jẹ́rè kò sì dáa mo sì mọ̀ pé ọmọ rẹ ó ń tọ́jú rẹ ọ̀pá gídítì kó lè bá jẹ́ wọn mọ́. ìṣìn bíṣìn ọ̀la kọ́mọ́nù kò là ní ìṣìn. ṣóhun tayọ̀ ṣóhun láre ṣóhun tàré ṣóhun láyọ̀ o máa ń fàyè dààmú mi. máa ń fàyè dààmú mi. ìwà lójú tí ni ìwà abánilójú jẹ́ tí mò ń wù. gbogbo owó tó ń gbìyànjú ọkàn mi kó bá mi. kì í ṣe bẹ́ẹ̀ mọ́. ọmọ ọmọ ọmọ ẹ kíyèsí. ẹ dájú òbí. àwọn la ní. hello. ẹ má ṣe gbọ́n omi lójú omi. Ah. ń bẹ àwọn àgbẹ̀ sùn ìwò lẹ́ni àwọn abáyé sí o. dadi. má fi gbẹ̀yìn mi rárẹ̀. báwo lẹ́kẹ̀ẹ́. sọ́hun láyọ̀. báwo lẹ́kẹ̀ẹ́ bàmọ́rẹ́ kejì. ikú lè yan ẹni láwọn. Hmm. ikú lè yan ẹni láwọn. ikú lè ń jà sẹ́ni láyé. Ah. a ò mà ah. ṣe. kò sẹ́ni tí yóò lọ kọjọ jù ah, síra wọn ni pariwo. Bẹ́ẹ̀ni mi. Bàbá mo rẹ̀ ní kejì ikú ni ìyọ̀wé ni láwọ̀. agúnbíadé ikú ni ìyọ̀wé ni láwọ̀. ọmọ bá dúró ẹlẹ́kọ̀ọ́rọ́ ó máa ṣe ní sẹ́kọ̀ọ́ wò ṣe ní sẹ́kọ̀ọ́ bí bára rẹ̀ sànú. akẹ́rọ̀ dánwò yìí akẹ́rọ̀ dánwò yìí. Ah. kò sẹ́ni tí ò ní lọ. a ah, mọ̀ pé o iná tún fẹ̀mí náà sílẹ̀ báyìí tó fi ọ lọ. yóò wá rí i. ó dáhùn ikú ni ikú ni ìyọ̀ ẹni láwọ̀ ikú ni ń Ha ní láyé a ó máa ṣe kò sẹ́ni tí ò ní lọ kọjọ jìnnà síra wọn ni eh, eh, kọjọ jìnnà síra wọn ni. wani àìjà ní ọtí ẹ kí ẹ mi tí ò papọ̀ ni ò jẹ rántí kí n kí yín ẹ dákun. èmi ní àbí mo ni. rárá ma ọ ẹ má bínú. bá wá rí kí ló si ọ́ bọ̀. Ah, nǹkan tó ń ṣe mí pọ̀ ìyá wa kódà wọ́n júwe ibì kan fún mi bíbà pé kí wọ́n bá bàbá kan bẹ̀ ni ìgbà tí mo débẹ̀ mi ìtún bá wọn ìyẹn ló fà tọkàn mi ò fi papọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Hmm. bàbá rẹ ńkọ́. láti mi ti kú ti pẹ́ díẹ̀. ó mọ̀ ṣe o abiyamọ tòótọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ìṣòro kan fún ọ ọ kọjá lọ síbi tí bàbá rẹ káṣọ ẹ̀ sí ṣé bó mọ ibi tẹ́rù rẹ wà. mo mọ bẹ́ẹ̀ dáadáa. sọ́ra sọ tó o bá fẹ́ràn jùlọ ọmú nínú aṣọ òun ọwà tẹ́lẹ̀ ọdún sórí ẹ̀ aago kan òru lọ́ọ́ ṣiṣẹ́ yìí o ọ ti gbómi lé ọwà da omi láti orí báyìí sísàlẹ̀ yóò sàn látòrí rẹ̀ dísàlẹ̀ sọ ara aṣọ òun ọwà kó aṣọ yìí ọ papọ tó o bá ti papọ ìwọ di sínú ọ̀rá kan ọwà lọ fi rọrí kó fi sùn tó bá ti di àárọ̀ ọjọ́ kejì tó o bá rí kó wá sọ fún mi ó dàbọ̀. Ah, ah, ìyàwó ẹ mẹ́rin lọ nígbà tẹ́ ní pé kí wọ́n ṣàlàyé tí n bá rí fún yín jọ́ kejì yìnyín mọ́ bíi tí ń wá yín sí i ojú ọ̀nà mo ti pàdé yín yìí. Hmm, ó dà ojú ní rojú ṣàánú tẹ̀lé mi ká lọ. ẹ ṣe o. orí kan bá wọn àrùn gbà wò. dádì mi níbo mo ti wá gbóhùn dádì mi báyìí dádì mi dádì mi máa fòyà tiẹ̀ náà ni mò ń bá n ò lè sun ò lè wò ẹbí náà mo sáré ajé ká lè rájé jẹun ni nígbà tí ojú ń pọn gùn níyà ń jẹyìn àparò ọwọ́ àwọ̀rọ̀ kan mi ṣáda. ọ̀fẹ́ ṣáájú ajé bẹ́ẹ̀ níbi tí ọjọ́ orí rẹ̀ dé yìí. bàbá ṣáájú owó fún ọ wúlò màá bẹ́ẹ̀ ẹ ò ṣe já sí ní gbèsè ò bá là kó máa nù rẹ̀ àṣẹ là. gbèsè ò bá là kò yé mi. gbèsè ò bá là ọmọ nù rẹ̀ a máa là ò ṣe já sí fọkàn nínú àmọ́ rẹ̀. ṣùgbọ́n ọmọ kan náà ni mo bí obìnrin sì ni. Ah, kò sí nǹkan kan ìwọ ni ìsọmọ náà méjèèjì àtọkùnrin àtòbí gbogbo lọmọ bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi hmm? ó rèé o so orí bí mo sì ṣe sọ pé ó ṣe lò ó só yí ọ òye mi kọ ìkìlọ̀ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọmọ rẹ ó lówó bí sẹsẹ fún kódà yóò lówó ju kárúnà lọ àmọ́ bọba ti wá wulẹ̀ kó lówó tó ọgbọ́dọ̀ nàkọbọ ní owó ẹ hmm. kódà bọba pè ọ lórí ẹ̀rọ abánisọ̀rọ̀ rẹ ọgbọ́dọ̀ gbé torí bọba gbé o ti nánú owó ẹ nù bọba sì wá di dandan kó o gbé ọwọ́ apá ò pé padà bọba nánú owó rẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ nígbà tí ó bá fi tójọ́ mẹ́ta yóò gbogi jẹ. ọlájọ èyí pọ ọ sọ pé bí ó ti rí ni. ìwọ náà béèrè ẹjọ́ èmi náà sì kọ́ ní táwọn àwọn ọmọ ilẹ̀ béèrè nù kò tiẹ̀ dúpẹ́ n ò béèrè jù bá lọ. èmi ò ṣe mọ́. má dẹ̀wò béèrè bá dẹ̀wò ìwọ rẹ̀ ọ̀ lọ́ bọ́kùnrin bá tọ́pin tó bá dẹ̀wò yóò súré ṣẹ́ṣẹ́ṣẹ́ yóò rè wọ ọjà yóò sì fọṣọ bí amára ẹ̀ lọ́rùn ilé tá a wọ táyé páàrí mọ́ ni. Ah! ìdí tí mo fi ń kọ gbogbo ohun tí ó ń fún mi nínú ìfẹ́ kó ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ gbẹ̀yìn ayé rẹ̀ ni ah! ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ mọ́ musu. dádì mi ah! dádì mi dádì mi. ń tọ́ rí wọn àlàkọ́ wọn bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló rí bẹ́ẹ̀ ni sórí bàbá rẹ̀ abiyamọ tòótọ́ ni ohun tó fi ṣe ni pé níṣe ò bá là ọmọ inú ẹ̀ á là kò sí wàá mọ̀ pé ìwọ tó ń torí ẹ̀ ṣe wàhálà ìwọ gangan ti mú rí owó wá látọ̀run bẹ́ẹ̀ ni ah ó mọ̀ ṣe bàbá rẹ̀ ò mọ̀ wípé bẹ́ẹ̀ ṣùgbọ́n fún ni ní nǹkan odidi tí ó fi gbà lọ́wọ́ èèyàn kì í ṣe kéré mi. àmọ́ ìyá wa bàbá mi ò ná nínú owó yìí rárá tó bá kú díẹ̀ kí owó mi bọ́ sí wọn lọ́wọ́ wọ́n mọ̀ ń sá fún mi káàkiri ni. Ah, ọmọdé ń ṣí ọ bàbá rẹ ò ná ní owó náà nígbà tí bàbá rẹ kú ẹ aṣọ tẹ́ fi sí àbẹ́ ẹ ra aṣọ tẹ́ fi sí ra kó sí àbó ra kó sí. Eh, eh, ó ti náwó nǹkan fi gbogbo wàhálà tẹ̀lé lẹ̀. Ah, ah ìdáràn wọn láṣẹṣẹ bẹ̀rẹ̀ ni o wọn ní màá tún ya wèrè. ó tì àìgbọ́dọ̀ ìràwẹ̀ ọmọ ìtọ́ wa látẹ̀gbọ́n kò ní kú ò ní ya wèrè ọmọ tó bí ò ní ya wèrè gbogbo wa pátápátá à ní ya wèrè fọkàn rẹ balẹ̀ ṣé onígbà tó o ti pàdé mi àdúrà rẹ ti gbò ti ṣe oríire wá gbọ́ aṣọ tí mo ní ọ fi rọrí aṣọ bàá rẹ̀ ń bo lọ ó wà lé rẹ̀ ó ti dà ọ wà wá odò tó ń ṣàn ọ gbàbẹ̀ lọ tó o bá ti dé tí odò ọ ṣubú ní kíkọ́ ọ náwó jù sínú omi omi ó gbé lọ tómi bá ti gbé lọ ìṣòro ayé rẹ̀ lọ́nu wàhálà ayé rẹ̀ lọ ìdààmú ayé rẹ̀ ti bá a o ò ní ya wèrè o ò ní ṣàìsàn o ò ṣe ọkọ mi fọkàn ẹ balẹ̀. ìsìn ìṣìn bíṣìn ọ̀la kọ́mọ́nù ẹ̀ kò là ní ìṣìn. ṣóhun tayọ̀ ṣóhun láre ṣóhun tare ṣóhun láyọ̀ o mọ̀ n fàyè dààmú mi má fàyè dààmú mi edumare, bishin yo bala, bá là tọmọnú ẹ bá là ó kò fi gbẹ̀yìn mi rárẹ̀.